والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀gá nínú eléyìí táwọn èèyàn máa ń hù eléyìí tó burú tó sì jọ ara yàn pé téèyàn bá ń hurú rẹ̀ kọjá wọ níbẹ̀ ọ̀nà ìwà wípé ìyàwó wọn tó ń jọ ń gbé gbogbo bí àwọn ìgbà ti ṣe ń gbìyànjú tó láti sọ pé kí ọkọ ó yọ̀ǹda fún un láti lọ́ọ́ yọjú sáwọn òbí òun. àwọn ọkọ yóò takò wọn lé wọn làwọn gbà àwọn òfin wọn yọ̀ǹda láti lọ kí àwọn èèyàn wọn ọlọ́dún márùn ọlọ́dún mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ìgbà tó ṣe pé ìgbà náà ti fi fóun òun ti rọ̀ ọ́ lẹ́rú òun ti gbọ́ ọ ní wọ́fà. tó ṣe pé bàbá rẹ màmá rẹ wọn ò tún jẹ́ òbí fún ọmọ àwọn mọ̀lẹ́bí rẹ wọn ò tún jẹ́ mọ̀lẹ́bí fún ọmọ ìbí lọ́mọ wà títí láéláé wọn ò ní lọ rí wọn àwọn ò sì gbọdọ̀ wá kí ọ eléyìí ò sí nínú ìwà àti ìṣe ilé ìtẹ́sí Islam sí ọ fọwọ́ sí. Si nígbà tó fẹ́ ìyàwó tó fẹ́ wọ́n fi fún ọkọ máa jẹ́ ìyàwó fún ọ wọn bọ́ dànù pé kìí sọmọ àwọn má wọn sì sọ lóko sọnù wípé kìí ṣe mọ̀lẹ́bí àwọn má tó fi wá jẹ́ pé ńgbà tó ti dọ́dọ̀ tiẹ̀ èèwọ̀ ni kó tún yọjú sáwọn èèyàn tiẹ̀ wọ́n ní ẹ nítorí ṣẹlẹ̀ nípa àwọn èèyàn burúkú làwọn èèyàn rẹ̀ tó bá sì lọ lé ìkọkúkọ ni wọ́n máa pọ̀ sí ọ kó wọ́n ṣe jẹ́yàn burúkú wọ́n sì bí èèyàn rere àbí ìyàwó burúkú lọ fẹ́ oníyàwó rere lọ fẹ́ àwọn aléèyàn burúkú làwọn èèyàn rẹ̀ ọyẹ kí wọ́n yẹ ọpọlọ rẹ̀ wò báwo ló ṣe gbà láti fẹ́yàwó lọ́dọ̀ àwọn èèyàn burúkú wọ́gàn ọ̀gbádùn ọwọ́ fẹ́yàwó pẹ̀lú èèyàn rẹ̀ ọláwọn èèyàn rẹ̀ èèyàn burúkú ni wọ́n á káwá pé bí ẹlẹ́nu rúnrún rẹ ti ṣe sọ lọ́rọ́ rí tí wọn mọ̀ ike láti inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde wá àwọn á ti torí pé òbí ọmọ ọ̀dá àwa ní jẹ́ kó mọ wọn kó tún yọjú sí wọn má ọgbà lẹ́rù ni tí láti gbọ́ tí wọ́n ti fẹ́ wọn náà lọ rí bàbá rẹ má ọ̀lọ́ rí ìyá rẹ má àwọn mọ̀lẹ́bí rẹ ò lè wá bọ́ wọn náà lè lọ rí wọn má alábòsí tẹ́bọ́lú wa sọ pé. ولهن مثل الذي عليهن بالمعروف àwọn obìnrin náà ní ẹ̀tọ́ lórí ọkọ wọn irú ẹ̀tọ́ tọkọ náà ní lórí wọn ní ìbámu pẹ̀lú òfin Allah olólùwà tí wàá sọ pé tẹ bá ti fẹ́yàwó ìyàwó yẹn pẹ̀lú àwọn òbí rẹ̀ ìyàwó yẹn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tiẹ̀ ọ̀dà láìra ní bọ́ńbẹ́. A'udhu billahi minash shaitani rajim eléyìí tí mú kí àwọn èèyàn wọ́n máa fẹ́ fọmọ wọn lọ́kọ má ilé tí ó mú kẹ́ni tó bá bí ọmọbìnrin kọ́ máa banújẹ́ bí wọn bá kú fẹ́ lọ náà wọ́n gbé lọ ni wọn tún ní járe má irun tí wọn náà ń sìn sìn kú palẹ̀ má láàmà kí ọ tó bá ọmọbìnrin bẹ́ẹ̀ náà má tiẹ̀ náà irun tó ń ṣe gán gán gán gán ọ̀nà ni wọ́n fi lọ kọ́dà bí ọba sọ ọmọbìnrin nínú ọmọ rẹ̀ kọ̀dájú wípé àwọn ọmọ tiẹ̀ àwọn ò ní bí ọmọbìnrin táwọn náà bá bí ọmọbìnrin wọn ní bàbá ńlá yín bí tí ṣe ṣe nu àwọn náà ṣe bẹ́ẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀. ilé ẹja bẹ̀rù Allah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n máa ń hùwà burúkú yìí báyìí tí ọmọbìnrin bá fi lè lọ kú tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ bá sọ pé wọ́n lọ pa ọ̀sọ́tẹ̀ tó lè fi kọ́nu kò sí ọṣẹ tó o lè fi fọnu tọ́sọ̀ pé mi kọ́ ni mo pa ẹ wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn nígbà tí gbẹgẹdẹ bá gbiná ma lọ́wọ́ tí gbogbo mọ̀lẹ́bí obìnrin máa ń sọ wípé wọ́n lọ pa àfìgbà tó pọ́ máa yí oníti afún ọ láyé oníti afún ọ lálùkìyàmà àfìgbà tó ṣekú pa ẹ máa ń sọ pé èmi kọ́ mọ́ pa ẹ má bínú àwọn èèyàn tó wá gbọ́ wọ́n tún gbọ́ létí lẹ́nu àwọn ará àdúgbò ikú ti pẹ́ tí alágbádá ti máa ń jẹ lẹ́nu pé à mo sì fẹ́ lọ rí bàbá mi mo fẹ́ lọ rí ìyá mi wọ́n ní àáwí. àìjẹ́ ọ ráwọn òbí rẹ̀ ìrònú rẹ̀ lọ́pàá. ẹja bẹ̀rù Allah àwọn obìnrin tẹ́ rí yẹn àmánà lọ́lọ́wọ́ àfihàn yìí òun àfọ̀nsọ́ ẹnìkan wípé kìí ṣe ìyàwó rẹ̀ ẹnìkan wípé kọ́ ọmọ gbádùn ìyàwó rẹ ẹnìkan wípé òun bọ́ ọdún ìyàwó rẹ àmọ́ kódà kí ìyàwó rẹ ọmọ dá màrà rẹ ọmọ dá màrà kó n fẹ́ lọ kí àwọn òbí òun ìwọ yẹ kó ronú dọ́kà pé à ọmọ yẹ kó lọ kí àwọn òbí rẹ ọmọ yẹ kó lọ fara mọ́ wọn díẹ̀ káwọn òbí náà ọmọ bàá máa jẹ́ pé ìrònú wọn yóò máa já bá mi pé à bíbí máa gan ò tiẹ̀ dáa ẹwùjọ́ tán ti mú lágbájá lọ kò tiẹ̀ yọjú sí wa kọ́dà ẹlòmíì bá débi pé tó bá ká ìyàwó rẹ̀ yìí pé ń kí bàbá àbí ń kí ìyá rẹ̀ lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wàláhì ìyàwó yẹn gbà kí ló fẹ́ tó bá wọn kí ló fẹ́ tó bá wọn sílẹ̀ ayé yìí náà torí di ẹlẹ́yìn ẹni tí bá ń hurú wa ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká yí wa padà ẹni tí bá ń hurú wa ẹ̀dá kan ẹ̀jẹ̀ arántí pé ìṣirò máa ń bẹ ọ́ ẹ̀san bẹ lọ́dọ̀ gbẹ̀ndà kéyàmù ẹja tó rántí pé láyé ń bí ìyẹn sábà hùwà kan yálà ìwà yín dá àbí kò dá àfi kó lóò dé àwọn ẹni tó hurú rẹ̀ sí wọn náà kó tó lọ Olúwa kó fún wa ní dáadáa sí àwọn àwà burúkú àwọn àwà tí ò Olúwa kó gbádànù lọ́wọ́ wa Olúwa dákun bá wa tún àwùjọ wa ṣe gbogbo nǹkan tí ò bójú mu táwọn èèyàn lè máa hù níwà bá wa gbá sọnù kó fi wá rí kó fi rọ́pò rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك